you mo dé mo dé sí ẹ lọ́rùn irọ́ irọ́ ni mo ní irọ́ ni má fi ẹ̀sìn tọ́ èmi jẹ mi ò gbà má fi kùránì rú mi lójú mo ti gbọ́n pa ẹ̀jù bẹ́ẹ̀ lọ wọlé kan jáde ìjà dé èmi ni èmi ni èmi mo lọ fọ́lù okùn òye ìwọ tó o bá tọ́ka nílùú mọ́lẹ̀ wàá ríjà ọ̀ka ìwọ tó o bá ta kéèké lẹ́yìn ẹsẹ̀ mọ́lẹ̀ wàá ríjà fàyàfà abígá gbòǹgbò èmi mọ́rọ́ fọ́dọ̀ alágbálúgbò mi ti ń dẹ́rù béèyàn bó o bá lé oníjà òmòkun òmòkun bó o bá lé oníjà òmò òrùn bàbá gbẹdùgbẹdù èmi kò sọ́kọ́dé ọmọ ajífọ̀hún nígbò ìrágbèje kànnàkànnà orí oró ọmọ ẹ̀ṣin lókè. ó yá ìjàdé. àwùsùbíláì mìíràn ṣetán ìrọ̀jì arákùnrin kí ló dé ṣàníjà ti tẹ́lẹ̀ mi. bí wo ò bá mímí èmi mọ̀ rẹ̀ wá ìwọ kọ́ ni Gani Adams ìwọ kọ́ lẹ́jà tó ń gbadé mo ti gbọ́n pa ẹjù bẹ́ẹ̀ lọ kí ló dé kí ló dé kí ló dé kí ló dé ìwọ nìkan ló wà nínú mi ṣé ìwọ nìkan ló wà ń lù tọ́ba náà dárògbò jìyàn sílẹ̀ lọ́tún ìrẹ́ ni bọ́nà dá sílẹ̀ lọ́sì ìrẹ́ ni bọ́nà dá sílẹ̀ wájú ìrẹ́ ni bọ́nà dá sílẹ̀ lẹ́yìn ìrẹ́ ni ìwọ náà gùn ni ṣé wọ́n lóògùn bíi táwa wà àbò lágbára tó rú àwa tó fi jẹ́ pé wọ́n lòkìkí rẹ̀ ń kàn káàkiri mo ṣe tán mo fẹ́ sọ ẹ̀dẹ̀dùn àrílẹ̀ mo ṣe tán mo fẹ́ fìyà jẹ́ èmi mo sọ bẹ́ẹ̀ ó yá wọlé kó jáde ìjà jẹ́. ó dáa dúró dè mí mọ̀ ọ́. ó ti dà bẹ́ẹ̀. ó ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ ni now you are talking. èmi ò fẹ́ jà wúrú ju lẹ́rìí ra máa ọmọkùnrin ìwọ́n bọ́. bàbá ìwọ wẹ́ mo torí ẹ wá bí bàbá o. ọmọdé òmùgbọ́n pè lẹ́tọ̀ọ́ lémi. èmi mo sọ fún yíyà wàlé. gbà mú. kémi mú. mú sẹ́ẹ̀. ok ok now wọ́n tún mú mi now. nílẹ̀ yorùbá omi la fi ń ṣe ni lálejò omi la máa ń tẹ̀ kí a tó tẹ yanrìn kí a tẹ̀lé mi ká lọ. tún wọlé ká lọ. kò lè yà mí lẹ́nu ohun tó sọnù láàrin ọmọ Odùduwà nìyẹn. kí ni ohun tó sọnù láàrin àwọn ọmọ Odùduwà sọ fún mi mo fẹ́ mọ ohun tó sọnù láàrin àwọn ọmọ Odùduwà. ìfẹ́ ni. ìfẹ́. tó fà á tí àwọn abúlé sábúlé fi ń dojú ìjà kọra tó fà á tí àwọn olóṣèlú wa tó hàn fífẹ́ ra wọn tó fi ń para wọn kiri. <laughs> ọ̀rọ̀ ìfẹ́ ṣe kókó pàápàá láàrin àwa ọmọ Oòduà. fún àpẹẹrẹ màá sọ ìtàn kékeré kan fún yín ìtàn kékeré nígbà ìwáṣẹ̀ nígbà ayé àwọn bàbá wa nǹkan tó ti ṣẹlẹ̀. ẹlẹ́dàá mi ò di ọ̀sán ìyá mi mi ò ní àmì ìlẹ̀ ìmọ̀ yawa, wa n yè é sàjẹ́ bi ọmọ mo bí eje ń mi ni ọ ọmọ pé bẹ́ẹ̀ lómi ìbá fẹ́ bímọ báwọn kì í fẹ́ kírò ọ̀pọ̀ lọ́dọ̀ tèmi náà ni kò láàfin n ò alájẹ o. wẹ́rẹ́ là gbọ́ o. àṣẹ àṣẹ. Ah. má jẹ́ kó rí mi ó burú má jẹ́ kó rí mi ó burú kí ni mo ṣe láyé ológbọ́n irú èyí ò ṣẹlẹ̀ sí wọn láyé àrẹ̀sà irú eléyìí ò ṣẹlẹ̀ sí wọn kò ṣẹlẹ̀ sí wọn gbogbo wọn wọ́n sì ṣe títí wọ́n ìwà irú aburú báyìí ò ṣẹlẹ̀ kí obìnrin ó ti máa rọbí láti jẹta láti jẹta. Ah. Yeah! Yeah! Elédùmarè jẹ́ ọ sọ̀kalẹ̀ láyọ̀ Elédùmarè jẹ́ ọ bí jẹ́ ọ bọ́ọ̀lẹ̀ jẹ́ ọ bọ́ọ̀lẹ̀ jẹ́ ọ bọ́ọ̀lẹ̀ jẹ́ ọ bọ́ọ̀lẹ̀ orí ọmọ ti ń jáde bọ̀ orí ọmọ ti ń jáde bọ̀ gbé gbé gbé. ajírọ́ba kábíyèsí ẹ gbà mí ìjẹta rèé tó lórí tí ń rọbí tí ò bí mọ́. kábíyèsí kábíyèsí bí ti ṣe wọ́n nù bí ti ṣe wọ́n nù ohun tí wọ́n pè ní alámúlẹ̀ nù ẹ wo ìyàwó àdìdé ọdọ méje ọdọ méje báyìí ní ìrọbí ọdọ méje odidi ọdọ méje bàtí yóò bímọ méjì ló bí ó bí ah, ah. Ah, àìsè kẹrin bí. ẹyin bí ó ẹyin bí ó. kò sí nǹkan máa bọ́ ohun èyí yọ ọyọ sí bẹ́ẹ̀ kò sí nǹkan kan àyè ò sí nǹkan kan ẹ bọkàn ìbàdàn kò sí nǹkan kò séwu bí ẹ ojo ní ẹ ojo ní màlá kọ bí ti nínú èmi sì ń ṣe bí ọmọdé olúwa rẹ dúpẹ́ orí mi ayọ̀ abara tíntín mo dúpẹ́ torí mi ò burú tí wọn ò mú lájẹ èmi tí wọ́n ní mọ́ wọlé rè kó lè bì bó sì ti bí i láyọ̀ asálẹ̀ wọlé kárí èkì báyìí ọlọ́run ò ṣe òun. olórí olórí yé olórí. Ah! sí nǹkan kan sẹ́rí ìyàwó ẹ̀jẹ̀ tí mò ń wé o mm. ojú rẹ̀ yóò tún báyìí nígbà tí mo lọ bí àwa la wúwo sí nǹkan kan ọkọ rẹ̀ fẹ́ bẹ́ẹ̀ lómi kò sí nǹkan kan mm, má bẹ́ẹ̀ lẹ̀ pàṣẹ òbí ma òbí méjì mi lọ́rùn parí <laughs> làwọn mẹ́mú yàrá yòó ló ń jọ kó kọ́lẹ́tùmọ̀ rẹ̀ ọ̀tẹ́ tèmi náà bí láyọ̀ inú mi ìbá dùn. sẹ́ni bí wọ́n ti bọ́ lára igi tí èmi gila olórí ọ̀sọ̀ láyọ̀ kò sí nǹkan kan kábíyèsí òdo ní ah, ìyá wa. kára ó lé o. kí lè léyìí kí lè léyìí. àṣírí inú wo. ìyá wa kí lè léyìí ìyá wa ah, ìyá wa ah, ajọba òkú díẹ̀ kan ààyè ọmọ kí ni túmọ̀ rẹ̀ kí ni kí ni kí ni túmọ̀ rẹ̀. kábíyèsí mo lè wá ti wá. káró lè o mo mọ̀ pé àròkọ wọn yóò yé yín. kò yé a. torí ẹ̀ lẹ ṣe ìdílé o. òkú àgbébọ̀ ẹ̀dìyẹ kìíní túmọ̀ sí wípé olórí ti fi ayé sílẹ̀. Ah, ah, àṣẹ sí adìyẹ kejì dẹ̀ tún wá túmọ̀ sí pé ọmọ tí ẹ̀ ń retí láti ọ̀dọ̀ elédùn àtìlé ọmọ ti pé. ẹ wá gbọ́ o ìkìlọ̀ mi sí ni wípé gbogbo àdéhùn tẹ́ ṣe nígbà tí ojú ọmọ ń pọ́n yín lẹ gbọ́dọ̀ mú ṣe o èmi ni ọmọ tí olórí. Ah! olúwa mi rí kùn. ẹ sì gbọ́dọ̀ ṣe ìkómọ mi kí ayé gbọ́ kí ọ̀run sì mọ̀ wọ ajírọ̀bà rí o àìsí rí o ẹni bá wí kò ní wíwú ẹ̀ mọ́ ẹni bá sì rò kó tó tún rò ó dọ̀rùn alákejì gbogbo ohun tí ó tún rẹ nílì lónìí jẹ́ kó dòde o kó má bàa dára rẹ lẹ́bi. kábíyèsí ẹ jẹ́ borí sísun ẹ̀yìn kí n fi ọ̀run ráńpẹ́ lajú kí wọ́n á ròyìn ìrìn àjò ọ̀run àti ohun tó yẹ ní sísọ tí ẹ fẹ́ bá mi sọ. ajírọ́bà ajírọ́bà ajírọ́bà ó fi mí lẹ̀ mọ́ mo bímọ mo bímọ ọ̀ràn mo bímọ ọ̀ràn mọ́ dára.